alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh adúgbò fọlá subhanahu wa ta'ala tó tún ṣe wà kú lórí dáadáa ilé ìtàmọ̀ sí al-islam atọ̀rọ̀ àlékún kí ọlá àti gẹrẹfà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní àwòkọ́ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa mi ò mọ̀ bóyá ọ́díò yẹn bóyá ó ti ń pé ó ti ń sọ̀rọ̀ báyìí torí mi ò mọ máìkì tá à ń lò yẹn òun ló fẹ́ ní ló fẹ́ ní problem ó ti ń sọ̀rọ̀. máìkì yẹn ló fẹ́ sáré ní a little issue issue kékeré ó ti ń sọ̀rọ̀ báyìí alhamdulillah. Eh, adúgbò fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wà kú lórí dáadáa atọ̀rọ̀lẹ́kùn kí ọlá àtúkẹ́rẹ́ fánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe náà kó ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀ Allah wa ta'ala kó bá sàlẹ̀kùn ìkẹ́ àtìgẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ eh, mo lè má tún ka àdìsí tí mo mọ́ ka yẹn láàárọ̀ yìí torí nǹkan tí mo fẹ́ sọ nǹkan kékeré, ìṣẹ́jú kékeré ni. Ṣùgbọ́n yóò kàn wù mí káwọn èèyàn kí wọ́n bá mi share rẹ̀ dáadáa. Ó dẹ̀ need. Ẹ rí pé mo ṣe program kan ní àárọ̀ àná lórí ọ̀rọ̀, Sheikh Labib àti ọ̀rọ̀ Yesalunaka kíni kan kan kan. Èmi dẹ̀ sọ̀rọ̀ tèmi. Ṣùgbọ́n mo rí pé ó dà pé ọ̀rọ̀ yẹn ó dùn Yesalunaka gan Mo wo pro-- mo wo program rẹ̀ tó ṣe lálẹ́ àná mo lè rí pọ́tọ̀ ní nǹkan tó fẹ́ tírìtì ẹjọ́ tèmi ló rán mọ́nu ẹ kinní kan ẹran orí ìrẹsì bí mùdírù náà ṣe pè mí <laughs> ẹ̀rín yín ṣe ẹ̀ pa mí ẹ̀rín yín mọ́ pa mí gbà kan tẹ́ni mùdírù ráyè tiwa ẹ̀yin náà rí pé mùdírù ráyè tiwa mo sọ̀rọ̀ mùdírù fún mi lésì ìyẹn ni pé mùdírù ń gbọ́ nǹkan tí mò ń sọ àkọ́kọ́ ìyẹn kọ́kọ́ lọ náà pé mùdírù ráyè tiwa yẹn ẹ rí pé ẹ̀ sọ ọmọ yẹn pé mọ́sàn yẹn náà mo pé ah mùdírù ráyè gbogbo yín ọ̀ọ̀ tí mùdírù fi fún mi lésì ọ̀rọ̀ mùdírù ráyè òun nìyẹn so ó wá ń sọ̀rọ̀ kan lánàá yìí ó sọ̀rọ̀ tó pọ̀ o táìmù yẹn ọ̀tọ̀ ni mo fẹ́ rọra fún un ó sọ̀rọ̀ Sheikh Labibu afa Labibu lágbàjì ó la fẹ́ jẹ́ kán jọ́ ìwà ni kíní kankan ni ó sọ̀rọ̀ wọn ṣe wá ọ̀rọ̀ ọ̀rọ̀ afa Labibu lágbàjì ẹnìkan sọ wípé mo dàbí ẹni tí ó mo fẹ́ sùn bẹ́ẹ̀ ni ó fẹ́ rẹ̀ mí náà ó fẹ́ mi so even lánàá gan after three. mo sùn sùn sùn sùn sùn tó fi di after tó fi di àsìkò mọ́ gíríbì ní kí after àsìkò mọ́ gíríbì ó mo fi sùn ó rẹ̀ mí gan seriously wà alhamdulillah ẹ kò lè rẹwà débi pé ká mọ̀ sọ ní tó bá yẹ ká sọ tó bá jòdòdó lágbára Ọlọ́run so wá rí ọ̀rọ̀ àfàlà bíbù lágbàjì yẹn èkí tó lọ síbi ìdáhùn sí ìbéèrè tí o sọ tó bí mi tó rò ìdákọ mi ní torí àná yẹn a èmi gan àánú yẹ́sà lónà ká ó wá ń ṣe mí mo rò pé ṣé mo ti wá àfẹ́ ìtì ẹ̀tọ́ tó báyìí ni wallahi kì í sọ̀rọ̀ mùjámọ́lá o kì í dẹ̀ sọ̀rọ̀ àsọgbọ́n nu o torí tó máa ń sọ ni wípé òun ò lè máa àdírẹ́sì ọ̀rọ̀ tèmi mo wá rí i pé lánàá ló ń lọ ló ń bọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn mahmood akọ́ọ̀dì ta sọ̀kù mẹ́nu lọ́bẹ̀ o ẹjọ́ nìkan rò ní rò ní rò ṣẹ́wárí ọ̀rọ̀ Sheikh Labeeb lágbára náà ọba mo kàn nídà ti rest eh, mo need àti kíni mo àti rest ọ̀rọ̀ eh, afala bíbù lágbàájì eh, tó bá di after zor mo promise wa ní after kíni after zor ní one thirty eh, ní one thirty láàrin one thirty two o'clock mo fẹ́ fi ṣàlàyé wípé ta ni afala bíbù lágbàájì láàrin òdodo àti irọ́ ta ni kíni o afala bíbù lágbàájì láàrin kíni o láàrin òdodo àti irọ́ <laughs> àwọn eléyìí ò mọ̀ pa mọ̀ nǹkan tá à ń ṣe ó fẹ́ jẹ́ kí n sọ ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ Afálábí Lágbàjì nìyẹn wọn pé Afálábí Lágbàjì mọ̀ mí wọ́n mọ̀ mí màá dẹ̀ sọ pé wọ́n mọ̀ mí màá dẹ̀ sọ kí ni mo mọ̀ ń pa wọn kí ni mọ̀ ń pa mi màá sọ lágbára ọlọ́ọ̀ba inshallah níwọ̀n àtàwọn nǹkan míì tẹ́yìn gò sí ẹ mọ̀ màá sọ gbogbo ẹ̀ kẹ́ni kankan mọ̀ pé mi o kẹ́ni kankan mọ̀ pé mi ó wulẹ̀ sí ẹ̀rẹ̀ mi ná bí a ti ń bá parí púrọ̀ bí a mo fẹ́ lọ sùn ni mo fẹ́ lọ sùn ó rẹ̀ mí gan serious kódà àwọn test sáwọn nọ́ọ̀sì ní lọ sí ń lọ bí mẹ́rin kìíní kan wider test mmp ó sà kọ gbogbo ẹ̀ fún mi so but lórí ọ̀rọ̀ òdodo yìí lágbára ọlọ́ọ̀bà ní dákẹ́ àní sí kíni àní sí kíni o àní dákẹ́ bá sì mọ sọ bá sì mọ sọ tá mọ sọ tá mọ sọ lélẹ̀ <laughs> wàláhì bá sì mọ sọ rè so tó bá di láàrin one thirty yẹn sí two one thirty ní lágbára ọlọ́ọ̀bà one thirty ó kàn jẹ́ pásìkò òrun wa inshallah one thirty ẹ̀ wàá gbọ́ wìnrin wìnrin tó fi mọ̀ pé Yorùbá àmọ́ nǹkan tá à ń ṣe gbogbo ọ̀rọ̀ tó ń pa yẹn màá bọ́ play rẹ̀ màá bọ́ ṣàlàyé rẹ̀ ẹ́ màá bọ́ ṣàlàyé rẹ̀ mo mọ̀ wípé wọn ò ní padà ẹ ẹ torí o kàn fẹ́ o o o ìmọ̀jẹ̀ ń lo wọ́ọ̀dù ń lo sọ̀rọ̀ yẹn rọra ń dadó dìgbà yẹn ọmọ pé òun sọ mẹ́ lánàá ó ní ah, àwọn ọgbọ́n tí mo mọ́ dá yẹn náà mo fi ń sọ̀rọ̀ o mo fi ń sọ̀rọ̀ o mo fi ń sọ̀rọ̀ ẹ mo wá fẹ́ jó dàbí wà tẹ́pẹ́ wà tà fàlàbí blagba jìnjà mi tí ì lọ bẹ̀ yẹn torí gba ìmọ̀ ọ̀rọ̀ tí mo kú sọ lánàá wọ́n gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn òun ló kàn wá ó wá béèrè béèrè kan lọ́wọ́ mi ìbéèrè tó béèrè yẹn ó kàn fi ẹ ó fi kó bára ó fi kó bára rẹ ni kò yẹ kó o bí mí irú béèrè báyẹn mo ti dáhùn rẹ rí bóyá kó o bí mí ó mọ̀ wípé òun lé tó wá sọ wípé kí n dìídì wá sọ ó tún dìdí sọ bẹ́ẹ̀ wípé kí n ṣe kí ni o kí n dìídì wá ṣe kí ni o kí n dìídì wá dáhùn gangan pé ìwà ọmọ ẹran orí rẹ sí yẹn ó yá wá dáhùn ọ̀rọ̀ yìí màá wá dán ọ lóhùn sórí ẹran orí rẹ sí yẹn màá mọ dá yín lóhùn torí pé kí ni o mùdírù limarkaz àwọn náà fún mi bẹ́ẹ̀ ẹ inú mi sì ń dùn wípé àṣẹ ń ṣe kí ni wọ́n ń gbọ́rọ̀ wa ibẹ̀ làṣírí ti tú pé wọ́n ṣe kí ni o wọ́n ń gbọ́ ọ̀rọ̀ wa mo rí pé wọn náà ó dùn wọn náà pa àwọn update tí wọ́n mú wá yẹn ló sọ pé ẹ èmi àwọn ṣe update mo sáfẹ́ kó bá kútúbí mo fẹ́ ṣe kinní kan gbàgbé yẹn bá mi ṣe program yìí ẹ fún program tá a fẹ́ ṣe ní kinní one thirty yẹn lágbára ọlọ́run ọba ṣe rí ó wá béèrè béèrè kan lọ́wọ́ mi ó ní èmi tí mo ó ní àfàsáìdì ṣítù òun ní sanwó fún gbogbo wa mo rògbòye ó ní kí o ó ní àáfàá saheed shitu ó lóun ní ṣe kí ni ó lóun ní sanwó fún gbogbo wa ẹ bá mi ṣe program torí tọ́lọ́ ó nídìí ó lóun dẹ̀ ló ń sponsor gbogbo wa pátá ṣé o gbogbo wa náà a fẹ́ mingu pẹ̀lú ẹ̀ nǹkan kan kò nítumọ̀ ìbéèrè tó béèrè mo fẹ́ bọ̀ ló wá ní kémi bọ́ta kí n sọ wípé ṣé mo lè fi irú àáfàá saheed shitu yẹn ó pín wọn ló kọ burúkú kan kò kàn mí ṣé mo lè fi irú wọn tọrọ ọmọ gbogbo yẹn ló mọ mọ kí ìfọ àgbọ̀lá àáfàá saheed wípé ibi tán bá kù sí á sọ gba wọn kù bí báyìí á sì yé sọ ṣùgbọ́n jẹ́ kí n dáhùn ìbéèrè yẹn pé ǹjẹ́ mo lè fi irú àfa Saheed Shittu ǹjẹ́ mo lè fi wọ́n tọrọ ọmọ sórí ìdáhùn mi mo ti dáhùn rẹ̀ rí bọ́jí ìdí mo fẹ́ dìdí nítorí òye fẹ́ sọ pọ̀mọ́ prógráàmù tọ̀sán yẹn ni wípé kó lè bá go viral káyé ó gbọ́ kí ni ìdáhùn mi lórí ìbéèrè tó bí mi yẹn ó mọ̀ náà wọn kọ́ ọ̀bàdàn ní mí mo dẹ̀ mọ́ bò ó ni wọ́n ṣe ń fún yẹn ní kí ni o èsì ọ̀rọ̀ lórí irú ọ̀rọ̀ téèyàn bá sọ báyìí sọ̀rọ̀ mi gangan tó ń wò yìí abu mọ̀rìdì yìí mo bí ọmọ tí ń jẹ́ mọ̀rìdì yìí ọkùnrin ni mo bí ọmọ tí ń jẹ́ mahir ọkùnrin ni mo bí ọmọ tí ń jẹ́ meimun ọkùnrin ni ọlọ́run tó wá fún mi láwọn obìnrin tó tún pọ̀ jù àwọn ọkùnrin lọ alhamdulillahi rabbil alamin so wá rọmọ mi ọkùnrin tó rí yẹn mi ì lè bẹ lọ́wọ́ bá wípé bí mo ṣe rí mo ṣe fẹ́ kó rí i mo fẹ́ kó dáa jù mí lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nínú ayé mo fẹ́ kó dáa jù mí lọ torí wípé àdúrà tá a bá lẹ̀ Yorùbá ni pé ibi tá a bá bá dé kọ́ ọmọ wa kó ṣe kí ni kó dáa jù wá lọ mo fẹ́ mo fẹ́ kó farabalẹ̀ gbọ́ ìdáhùn yẹn pé mi ò tí lọ síbi ọ̀rọ̀ àfáṣadì ṣètò pèsè mo lè fi wọ́n tọrọ ọmọ torí wípé lára ibi tẹ́ ẹ ti máa ń mú ìrújú wá náà nìyẹn ẹ fẹ́ dọ́gbọ́n máa ń gbé ìrújú wọlé látara ibi ibẹ̀ yẹn náà táyé lè wò wípé ah ẹ rí i pé wọn lè fi tọrọ mọ mò ń bọ̀ ṣe ó máa yí ọ̀dà dáǹsì ọmọ tèmi èmi gangan fúnra lára mi ìhìn lè sọ wípé mo fi ra mi tọrọ fọmọ tí n bá fẹ́ bí mo fẹ́ kọ́mọ mi ó ṣe kí ni o kó dáa ju èmi gangan lọ ni n sọ pé ọlọ́run bá o bí mo ṣe rí mo fẹ́ kọ́mọ mi ó rí irọ́ o ká tó wá sọ àáfà Saheed Shittu èmi gangan sẹ́ ìhìn lè fi ra mi tọrọ ọmọ fọmọ mi kì í pé mi ò dáa kọ́ mo fẹ́ kọ́mọ mi ó dáa jù mí lọ ká tó wá sọ kí ni o àáfà Saheed kí ni o Shittu ṣùgbọ́n náà tí wàá gbà ń béèrè rẹ ni wípé ìgbà tẹ́mi gangan tí mo nira mi tí mo bí ọmọ mi ò lè sọ pọ́nà bí mo ṣe rí mo fẹ́ kọ́ ọmọ mi ó rí tí mo fẹ́ kọ́ ọmọ mi ó dáa jù mí lọ wáyé tó wà wó wípé màá wá mú àáfà Saheed Shittu tí èsà àwọn gangan náà tó ní ọmọ ṣùgbọ́n o tán bá wá ní kí n wá mú kan láàrin àáfà Saheed Shittu àti mùdírù lè mọ́rí kásì pé òní kí n fi tọrọ ọmọ àáfà Saheed Shittu máa mú un ọlọ́run ọbẹ̀ ẹ̀bẹ̀ mo bì ọ́ o ó ti yí ọba ní ìsìn báyìí mo fẹ́ kó gẹ́ẹ̀tì ẹ̀ báyìí pé wọ́n wá ní option tó wà ní pé láàrin àfàsàìdì sí tu o àti mùdírù lèmọ́ríkàzì o ó yẹ mú kan bẹ̀ kẹ́ ọmọ mùdírù gangan èmi ò sọwọ́ ìwọ́ kéré wọn wulẹ̀ gbé náà ń pé rò pé bóyá tó wà ní pé ká kan nínú àbáwọn mi àbí yakumẹ̀lú ní nǹkan kan ní kápẹ́ mùdírù option tó kú láyé mo ti sọ fọ́ pé mi gangan gbọ́yé ìyìn lè fira mi tọrọ fọmọ mi so mo jẹ́ kó ṣọ́ọ̀kì ẹ̀ tí wọ́n sọ pé mi ì lè fàfà sáyidì ṣì tù tọrọ fọmọ mi alẹ́ mi gangan fúnra lára mi ì lè fira mi tọrọ fọmọ mo fẹ́ kọ́mọ mi ó jù mí lọ ni bó ní sọ wá sọ yípa fàfà sáyidì ṣì tù mo wá fẹ́ mú ṣùgbọ́n wá ní option tó wá wà ńlẹ̀ wípé ìyìn tó kù náà ni pé ọmọ tẹ́ lè mú òjò ọmọ méjì lọ o ọmọ tí ó rí bíi àfàsàìdì ṣìtù àtọmọ tí ó rí bíi mùdírù limorcas mà níwọ̀ ọlọ́run ẹyọ kan àfàsàìdì ṣìtù lọ́dọ̀ mi o ó tómi ju kí n nírú ẹgbẹ̀rún mùdírù limorcas lọ ọlọ́mọjà sí ọmọ bí ọmọ tí ó mọ búsàbẹ ọlọ́mọ fún mi rú ẹ mo rò póye ọmọ tí ó mọ bẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ ọlọ́mọ fún mi rú ẹ ọmọ tó jẹ́ pé yóò mọ fagbọ́ ọlọ́wọ́n bá ya ọlọ́mọ fún mi rú ẹ mà ọlọ́run kakọlọmọ tó wá ní nínú ká ní one thousand ọmọ irú mùdírù àti ẹyọ kan Saheed Shittu èwo ló fẹ́ mọ́ ní ọlọ́run irú rẹ̀ ò sí ná mo kó lè bá yí ọ dáadáa ni mo ní ọlọ́run mo fẹ́ ru ọ àfa Saheed Shittu lọ́mọ ìyìn fẹ́ ru mùdírù ní Markaz ìyìn lè fi ru mùdírù Markaz tọrọ ọmọ so wọ́n pé wọ́n lè fi mùdírù tọrọ ọmọ bó ṣe wù ọ́ ló ṣe bẹ́ lọ́hùn so kò wá ní kàn wọ́ owó onísọ fún mi pé èmi ní ìjọ èmi bí yín rí pé sẹ́yìn náà lè fi mùdírù tọrọ àbíjò la sọ wípé jákùn lè lépè sẹ́lẹ̀ fírù rẹ̀ tọrọ màá wò ní sọ bá ń fún yín náà torí pé kèèsì ẹ̀sìn nìyẹn ẹ bá mi share program ẹ bá wa love ẹ bá wa like ẹ torí pé yẹn ṣe kí ni o ìyẹn ò kí ń ṣe ẹ̀sìn kì í ṣẹ̀sìn ẹ̀rọ ẹ̀sìn náà sọ̀rọ̀ ìbọn tẹ́ bá ti rò pé ẹ rò pé ẹ láwọn ọ̀nà kan tẹ́ ẹ kàn lè gbà mọ́rọ̀ wá táyé ó lè fi rò wípé ọ̀rọ̀ tán sọ yẹn òótọ́ mọ̀ ni wọn fi rò sálẹ̀ sí tòótọ́ ọmọ lóòótọ́ òótọ́ mọ̀ ni wà ní irọ́ o èmi lè fi irú wọn tọrọ ọmọ tó bá di wípé wọ́n ní láàrin mùdírù mọ́ríkàsì àtàwọn ta ni kí mú màá mú àfàṣà yìí ṣètù èmi gangan sì rè fún ara mi lè fi irú ara mi tọrọ fọmọ mi náà mo fẹ́ kọ́mọ mi ó jù mí lọ ni wàá rí i pé nígbà tẹ́nìkan pè wọlé sórí programu lánàá tán ní a mo fi irú àfàkùtùbí tọrọ ọmọ òmò ní irọ́ sọ pé kọ́mọ rí ó ju àfàkùtùbí lọ bẹ́ẹ̀ ni tẹ́mi bá fẹ́ tọrọ ọmọ irú mọ́mù Shafi'i alimami Bukhari àwọn tẹ́mi mọ́ fi wọ́n tọrọ ọmọ nìyẹn mo rò pé àwọn tí wọ́n ṣe kí ni o àwọn tí màmá fi wọ́n tọrọ ọmọ òun nìyẹn so fẹ́ gbọ́ mọ̀wùlẹ̀ dàrú ìtẹ́nìkan sọ lọ́jọ́ kan wípé òun ò lè fi irú ṣé kádàmù tọrọ ọmọ ẹni yẹn ṣe mistake ọ̀nà tó dẹ̀ gbàgbé kalẹ̀ ni náà wá sọ pé ẹni yẹn sọ wípé ẹ irú ẹ̀ tóun lè fi tọrọ ọmọ ni irú ẹnìkan dákọ ẹni yẹn ah irú yẹn ò dáa irú yẹn ò ṣe kíni o irú yẹn ò ṣe kíni o irú yẹn ò dáa wallahi kò dáa pé ah màá wá fi irú ẹ̀ tán sọ pé ẹni yẹn dákọ pé òun lè fi tọrọ ọmọ wọ́n wá fi irú Sheikh Adamu lẹ̀ irọ́ o àtọ́ bá dirú bíi bẹ́ẹ̀ èmi ò mú Sheikh Adamu náà màá sì amúrú ẹni tí èsè mùsùlùmí tó tún promote tó ń promote yẹn ọlọ́run mọ̀ jẹ́ ṣùgbọ́n káwá ni mo fẹ́ tọrọ ọmọ gangan n lè fi Sheikh Adamu tọrọ ọmọ Imam Shafi'i bẹ́ẹ̀ Al-Imam Bukhari bẹ́ẹ̀ àwọn èèyàn báńbá báńbá báńbá wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n Sheikh Adamu náà tó bá tó di pa àtúnwò wípé ókè o àtúnwá rírú àwọn yàrá ìrù Sheikh Adamu but láàrin àfọ́sàdé ṣe tù àti mùdírù láwárí láyé láyé ìlé mú mùdírù o àfàsàdì ṣìtù àwọn ni màmú díẹ̀ rọra dá dúró báyẹn ẹ mo rò pé mo rò pé ṣe kí ni o mo rò pé yé irú Imamu Bukhari ló wù mí lọ́mọ o irú Imamu Bukhari ló wù mí lọ́mọ àfàgbà onímímọ́ tó tún gbajúmọ̀ irú al-Imamu bukhari yìí ló wù mí lọ́mọ irú alimami ṣàfihìyù ló wù mí lọ́mọ o irú alimami ṣàfihìyù ló wù mí lọ́mọ àfàgbà onímọ̀ tó tún gbajúmọ̀ irú alimami ṣàfihìyù ló wù mí lọ́mọ bẹ́ẹ̀ sì ni ìlé bírú wọn lọ́mọ nǹkan ti lọ nǹkan ti ṣe kí ni nǹkan ti lọ ṣùgbọ́n láàrin àfàṣàṣìtù àti mùdírù lè mọ́kàsí o ibùdó iṣẹ́ ká dààmú gan tó bá bẹ lọ́run rẹ̀ torí pé àà ah, ah, bàbá kùnà onímọ̀ ni bàbá mo rò pé yé ṣùgbọ́n láàrin ṣé kádàmù àtàmọ́mù ṣàfihàn ìmọ̀mù Bukhari àwọn àǹfà ńláńlá tó ti lọ yẹn àà ah, irú àwọn yẹn máa mú ní kíni o màá ṣe kíni o àwọn yẹn máa mú ní ọmọ irú àwọn yẹn wọn máa ṣe kíni màá bẹ́ lọ́n pé kí n bírú wọn lọ́mọ ṣùgbọ́n mi gangan irú èmi bò ó ká tó wá sọ àfa Saidi Shittu mm, mm, mm, ká tó wá sọ kíni o àfa Saidi Shittu irọ́ o ṣùgbọ́n láàrin àfa Saidi Shittu àti mudiru le markaz màá mú àfáà Saheed Shittu ẹyọ kan láti fi replace irú Mudiru Morikazi mẹ́wàá tó bá di ní aago kan àbọ̀ ẹ pàdé mi lórí ọ̀rọ̀ wípé ta ni àfáà Làbíbù láàrin òdodo àti kíni o àti irọ́ màá wá sọ àwọn oríṣiríṣi nǹkan tẹ̀sí ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ rárá màá sọ fún yín wípé sáwọn eléyìí rò pé ẹ wò assalamu ẹ bá mi share rẹ o káwọn èèyàn fi mọ ẹ tá a fẹ́ discuss tó bá dago kàbọ̀ yẹn yẹsà lúnákà ó kú palẹ̀mọ́ só Assalamu alaikum warahmatullahi wabarakatuh.